الحمد لله رب العباد والصلاة والسلام على الداعي إلى طريق الرشاد وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم التناد وبعد آه ولقد استشكل ولقد استشكل كثير من المسلمين في هذه الأيام ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti wòye pé àkókò tá a wà yìí àwọn ọjọ́ tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ní gbogbo ayé látòkè délẹ̀ jákèjádò gbogbo ayé òun náà ni àkókò fáírọ́ọ̀sì tó ṣe ni mọ́lé tí ó jẹ́ kí ẹnìkan kan jáde tó kọ̀ fún wa láti máa kójọ láti máa pàdé níbi àkójọ kò jẹ́ kí gbogbo nǹkan lọ déédéé kò jẹ́ kí akẹ́kọ̀ọ́ pàdé olùkọ́ rẹ̀ físíkálì kò jẹ́ kí ẹ̀jàmọ́ pàdé lèmọ́mù wọn físíkálì gbogbo ẹ̀ wá di máa ṣe tiẹ̀ máa ń ṣe tèmi bí fìràkù fìràkù ni yọ́mù fìràkù ẹ̀yìn pé fìràkù ṣẹlẹ̀ láàrin gbogbo àwọn tí wọ́n jọ máa ń pàdé àríra wa mọ́ àkókò ìwọ̀ kúlù dálíkà bí amúrin mi nà lọ àṣẹ ọlọ́run ni o àṣẹ ọlọ́run ni o nígbà tí ààwẹ̀ súnmọ́ ẹ̀yìn tí ààwẹ̀ ti fẹ́ parí oríṣiríṣi ìbéèrè wá ń wáyé pé sẹ́ńbó láti wá kírun yìí sá lọ yìí ni àbá kí ń lé àbí bó láti fẹ́ sí tábá fẹ́ kí ń lé wa bó láti wá kí wọ́n lè wọn lọ́mọ anani kamali sẹ̀ríà nínú tí agbọ́dọ̀ kọ́kọ́ fẹ́rẹ̀lẹ̀ fún wa náà ni wípé sẹ̀ríà Islam ó pé púpọ̀ hmm, sẹ̀ríà Islam ló pé tán yányá àfi nǹkan kan lẹ̀ nínú gbèsè ayé wa àfikọ́ sàlàyé ẹ̀ fún wa pàápàá jùlọ ọlọ́run ọba ó sọ ọsọ fún àní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina suratul maida àyà kẹta ọlọ́run bá sọ pé òní yìí ni mo pé islam fún yín eh, islam eh, eh, ẹ̀sìn islam ti pé látara pípé rẹ̀ náà lọ́fà tó fi jẹ́ sí pé kò sí nǹkan kan tẹ́nìkan fẹ́ gbé wá táà ní rí ibi tá a sọ kalẹ̀ sínú sẹ̀ríà islam kò sí ṣẹlẹ̀ kan tó fẹ́ ṣẹlẹ̀ táà ní rí in tá a fi gbé in tá a fi mú nínú sẹ̀ríà islam suratul an'am àyà 38 ọlọ́run bá sọ pé máa farratna fil kitabi min shay ọlọ́run ní kò sí nǹkan kan tẹ́ ẹ nílò tá a wá sọ́nà alukurani fún yín a lè má fọ́ sí wẹ́wẹ́ ṣùgbọ́n fún yín ní foundation rẹ̀ ẹ wà lọ máa bọ́ ìfọ́ sí wẹ́wẹ́ rẹ̀ nínú sunna anabi wa muhammad sallallahu alaihi wa ma farratna fil kitabi min shay thumma ila rabbihim yuhsharun suratul an'am àyà àti èyí náà nìyẹn ni o lè rí nǹkan kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ ayé tí ń ṣẹlẹ̀ láyé yìí yálà o nǹkan tó jẹ́ sí pé negative ni o àbí positive kò sí ni ọwà pé nǹkan yẹn ṣẹlẹ̀ ọwà ní ọ̀nà àbáyọ ní ṣẹ̀ríà ìsìláàmù túdánù kò ṣeé ṣe ọba ọba ọ̀nà fún gbogbo ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ láyé torí ìdílé ìyàyò ìwọ abadan ṣe fòyà má ṣe fòyà má ṣe bẹ̀rù nínú ètò gbogbo ètò ẹ̀sìn rẹ ni ọlọ́run ọba ti ṣàlàyé ẹ̀nú gbogbo ètò ẹ̀sìn rẹ ní ànábì wa alayhi salatu wa salam ní a ti fọ́ sí wẹ́wẹ́ nínú súnà wọn kódà ètò ayé rẹ ọlọ́run ọba fọ́ sí wẹ́wẹ́ náà al-Qur'an ètò ayé rẹ ọlọ́run ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n tú kẹ̀kẹ́ rẹ̀ fún ẹ nínú súnà wọn ẹnu nǹkan tó kàn báyìí wọ olùgbọ́ mi tó jẹ́ mùsùlùmí ni pé tó o bá ti rí nǹkan tó jẹ́ tuntun bí wíńtà ń lò lọ́wọ́ yìí eh, coronavirus yìí sálọ béèrè lọ́dọ̀ àwọn ẹni mímọ̀ pé bó láti ṣe. táwọn òbí ayé wa ti wá fẹ́ parí báyìí o àìwé ah, eléyìí rí o bó láti fẹ́ ṣe ah, níjọ́ tó ń ti dáyé ọgọ́rùn-ún ọdún ló ń ti lò láyé kò sọdún tá a lọ yìí nìsáwà nílò lílé ní ayé ti fẹ́ parẹ́ nìyẹn eh, kì í ṣe bẹ́ẹ̀ wa'lam anna al-asla fi sọlá ẹ jẹ́ ká lọ́wọ́ máa dájú sáká pé ìpìlẹ̀ sọlá tilẹ̀ ayé nínú sẹ̀ríà islam kùránì ló fi nílẹ̀ fún wa súnà ànábì náà fi nílẹ̀ fún wa àpanupọ̀ gbogbo àwọn sọ ábà nẹ́bì rọ́bì aláàánú ó fi nílẹ̀ fún wa pé a máa kírun yídì ní yídì náà kì í ti lílà tí máa kì àwọn onímọ̀ sọ pé súnà tó fẹ́ dọ̀ràn yẹn tán òun náà dẹ́pẹ̀ súnà tó mọ̀ akádà súnà tó ti jẹ́ pé ó ti fẹ́ di ó kù díẹ̀ kó di ọ̀ràn yàn ìran ni sọ̀látù ẹ̀yìn ìdìtà àmàlọ̀ ìran ọdún tà lọ́mọ kí ni ó dà tún láwọn ẹlẹ́kọ̀ọ́ ńlá míì tó jẹ́ sí wọ́n ní àní kì í ṣe súnà mọ́ákádàmà ọ̀ràn yẹn tó bá kí ọgbẹ̀sẹ̀ wọ́n sì rí nǹkan wí torí hadith wà nínú sahih bukhari sahih muslim tó jẹ́ hadith ummu atiyya ó ń sọ wípé ànábì máa ń pa wá láṣẹ umirna wọ̀dàwátì wọ́n ní ànábì máa ń pa wá láṣẹ pé gbogbo àwọn obìnrin tí ó yẹ kún ó jáde rárá ẹ máa lọ yìí nígbà tí wọ́n bá ní káwọn obìnrin tó yẹ kí wọ́n jáde níta kí wọ́n máa máa lọ ayé tó yẹ kó yé wa yìí pé ẹ̀yìn ìwọ bá lé ilé tí ò wáyé kọ́ lọ yìí ó ti lọ́ọ́ fún wọn nìyẹn nígbà tá a ní pé tálíkà o ẹni tí ń gba ẹni tó wà ní level ten bóyá nínú owó ìjọba a máa gba táàkì lọ́wọ́ rẹ̀ wọ́n sọ pé sóhun náà wà yọ sáà sí wọ́n gba táàkì lọ́wọ́ tòun náà ẹ̀ kẹ́ sọ fún pé ní tó fi tá a fi ń gbà lọ́wọ́ ẹni tó wà ní level ten ìwọ tó wà ní level fifteen àá tiẹ̀ gbọ́dọ̀ tún lágbára ju tó ń tì lọ ni ànábì ní ọ̀ràn yẹn ní o ẹ lé wọn jáde hmm. nukhrij al-awatik ẹlé àwọn obìnrin tó yẹ sí pé ẹlẹ́yin jú ẹgbẹ́ àwọn ọ̀pẹ̀lẹ́ngẹ́ ṣubúláwọ́ àwọn adúmáadán tó yẹ sí pé ní wọ́n bá lọ yídì gan alákòóbá ni wọ́n tún fẹ́ jẹ́ ní yídì àmọ́bí ni ẹ mú ọ lọ àwọn tó yẹ kí wọ́n dé mọ́lé fún ọmọdé àwọn jáde ẹ máa mú ọ lẹ máa mú ọ ìyẹn fi apọ́nra èèyàn ni ẹ̀yìn eh, táwọn kan fi ṣẹ̀rí tán sọ pé ọ̀nà yàn ní ká lọ yìí bákan náà wọ́n tún fi àdìsọ́ wa ní sọ̀hẹ́ Bukhari àti sọ̀hẹ́ Muslim náà ṣẹ̀rí wípé ànábì pàṣẹ fóbìnrin tí ọ̀la sọ ẹ̀rí nǹkan eh, obìnrin kan wà tó fẹ́ lọ yìí kò sásọ tó wọ́n wọ̀ lọ yìí di o aṣọ inú lé lòun ní o òun ò ní jẹ̀lì báàbù Eh, obìnrin ọgbọ́dọ̀ lọ yídì ní òhò ọgbọ́dọ̀ wọ jẹ̀lìbáàbù mú tán yá ń pè jẹ̀lìbáàbù mú tán bọ́ọ̀nù ẹ̀sọ́kú náà ń pè jẹ̀lìbáàbù olóhùn eh, eh, ọmọ ní jẹ̀lìbáàbù òun ò ní lọ yídì arábìnrin lítòlì bísà kọ́ yá lọ rẹ́ǹtì ẹ̀ kọ́ lọ rẹ́ǹtì ẹ̀ lọ́dẹ̀ tó ní méjì láìláìlọ́lọ́ obìnrin náà tún sọ̀rọ̀ yẹn ọkùnrin kan wà máa so ráńpẹ́ ah, àwa bàbá ọ̀pọ̀lọ̀ lọ yìí dìjọ àwa ti di baálẹ̀ ah, àwa ni baálé ilé eh, àwọn bá dé àwa ni wọ́n wà kí padà ẹ̀ eh, wọ́n ní ọ̀ràn èèyàn ni wọ́n lọ́mọ káàrin sọ̀lá àtúlẹ̀ ẹ̀yìn ìdí tàbá wọ àti hajj mọ́ńtí náà táwa mọ̀ pé ìrun eid ọ wà láàyè ńlá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí pé ó ti dọ̀ràn èèyàn lọ́dọ̀ àwọn oníṣẹ̀ríà pẹ̀lú orí ṣíṣe ẹ̀rí tá ẹ̀yẹn lọ́wọ́ mọ̀ pé ìrun yìí tẹ́wọ́ gan nínú àwọn òpó ìsìláàmù tó yẹ pé àti ṣe fáàrí kọ̀sọ́mọ kékeré tí ọ̀la ìkẹyìí gbogbo àtàwọn náà wà kéékèèké àmọ́ bá àti máa lọ ìdí tí a gbọ́nú mọ́tò ní ọmọ pa gbogbo maka márùrù àlìjánà nílé wa láìlà ilá ńlá àìlà tọ́bá tí ń kújọ mẹ́ta láti máa rán pé ah yìí ti fẹ́ di alọ́ọdún ṣàáyírò islam nínú àwọn ọ̀ṣọ́ islam ni nítorí pé fọ́ àwọn ọ̀tá islam lórí burúkú ni wọ́n yìí fẹ́ ká ah, wọ́n rò pé lásán ni gbogbo yìí dìtàn lọ nípa àti ńlọ tá à ń kóra wa tá à ń rọ́bí omi nì wọ́n ń káwọ́ lérí ni pé èyí tí àwọn náà wọ́n tún pọ̀ tó báyìí tí wọ́n náà yọ aṣọ àtàwọn mùsùlùmí náà lówó lọ́wọ́ báyìí tó jẹ́ pé ànábì níta ẹ bá fẹ́ lọ yìí dẹ́wọ́ sọ́tọ́ dàjù ẹ̀yàn fa ń da ẹ tún mọ́ gbàbí tẹ́ ẹ bá gbà lọ́bọ̀ kí ọ̀tà tó rí yín gbà tẹ́ ń lọ́hùn kó lè bàjẹ́ pé mi ò tún rí yín gbà tí ẹ bá ń bọ̀ a fẹ́ fi ọ̀ṣọ́ ìsìlámù hàn ọ̀rọ̀ yìí ó tóbi púpọ̀ nínú ṣẹ̀ríà ìsìlámù ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ pé nínú àwọn òpó ìsìláàmù táà máa fi ṣe ìsìláàmù ṣe fáàrí ó nẹ́nìká lọ yìí yóò ṣọ́ra àwọn kọ̀dọ̀ òhá tó ń ti bẹ́ẹ̀ nígbà tó jẹ́ sí pé irun ìdí pàtàkì tó báyìí ló fi jẹ́ pé irun tó bá pàtàkì tó báyìí kò yẹ kó lọ lásán eh, ọ̀dà tó bá bọ́ máa yàn kí èèyàn san padà eh, eh, ní pé kọ̀ǹdíṣàn tá a wà ní ìsìn tá a wà yìí kọ̀ǹdíṣàn pé ààrẹ ìdí ìnáà tó ju ìdí lọ́gẹ̀ sí jùmọ̀ àlè kójọ lọ́kì ìmọ̀ ọ̀ràn ẹ̀yàn gan tó tún gbé júmọ́ àgan rìn àlè kójọ lọ́kì àwa ní àkójọ mọ́sálásí júmọ́ kò tó àkójọ mọ́sálásí ìrun wákàtí márùn àkójọ eid ó ní òkè gbé mi gbogbo ìlú ní ọ̀rọ̀ wábẹ̀ àìsàn tí ti ń bẹ́ ń ta yìí wọ́n ní ẹ máa ta kété síra yìí níta ní ó control eid tí ó sọ wípé gáàfù mítà ọmọ wà láàrin ẹnìkọ̀ọ̀kan tí ó tó ẹ̀yìn ẹ̀ bá ní ẹ máa tò ní yìdì ńgbà tẹ́ ìdé yìdì nǹkan akọlù gbọgbà nǹkan àwọn ẹgbẹ́ máa sin síra wọn wọ́n máa kọ́ ha àwọn ọmọ rú orí wá tí ó wà yìí ẹ̀ ń gbọ̀rọ̀ wá rí yóò ṣọ́ra ọ̀há ọ̀dà kéèyàn san padà tó bá bọ́ máa lọ́wọ́ gẹ́gẹ́ bó ti fẹ́ bọ́ máa lọ́wọ́ báyìí pé àní

wà máa fa takun nínú ìwáyà mi fàkùtù tí ó bá bọ́ máa yín lọ́wọ́ ẹ̀sán àwọn àfihàn wa sípò pé ìrún yìí dìde kíni ọ̀bọ̀ máa wà lọ́wọ́ ẹ̀ nsáwà sàn àbá ní sàn àsàn hmm, ìyún ni ìpìlẹ̀ ń bẹ ìmáàmù wa Bukhari rahimahullah nínú sàhíhù wọn wọn ní báàbù ìdàfáàtà òlìrìndú ìwọ̀n ah, ilẹ̀ àdìs bẹ́ẹ̀ mi ṣe máa pè wọ́n nù bẹ́ẹ̀ mi ṣe máa pè wọ́n nù ìwọ̀n hmm. eh, ilẹ̀ àdìs eh, àwọn ilé ti gbé àdìs mi ọwọ́ àìbẹ́ tó àǹgá ti dàdìs eh, ta'ala ẹlẹ́nu kótókótó kan tí wọ́n gbára wọn nípa ọdún ìgbìmọ̀ àwọn ẹnu rẹ̀ ọwọ́ ẹgbẹ́ kan ni ẹ máa wò ó padà padà ah, ah. ìyá máa àwọn eléyìí kọ́ sọ pé lù Imam Bukhari sọ pé báábùn ojú ọ̀nà kẹrì ìdáfà tàhúlẹ̀ ìd tí ìrun ọdún bá bọ́ máa yàn lọ́wọ́ yusalli rak'atayn ọlọ́kẹ́pà méjì yìí dì náà ni wàkàdálíkà ní bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà tí wọ́n tún bá bọ́bọ́ wọn lọ́wọ́ àwọn òkì wà máa ń káánà fílbúyù àtàwọn tó wà nílé wọn àti ìletò wọ́n ní pé àwọn sọ pé ọdún wa ni o wọ́n mọ̀ sí pé ọdún wa ni a jẹ́ pé gbogbo wa kọ̀ wọ́n pé ẹ̀yìn dùn lè máa mú kó pè àti individual gbogbo aláàtì kìíní lákìrún ọdún nítorí nìyẹn kọ́ọ̀lá òun náà tún sọ̀rọ̀ síwájú wa amára Anas ibn Malik torí táìmù wa Anas ibn Malik nígbà tí ìrún bọ́mọ wọn lọ́wọ́ wọ́n tún kóra wọn jọ wọ́n ké sí ìyàwó àtọmọ àtàwọn ẹrú àtàwọn tó wà lábẹ́ ìtàní Anas ibn Malik khadimu Rasulillah ẹn tó sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ànábì fi di ọdún mẹ́wàá sallallahu alaihi wa sallam àwọn ọmọ ànábì tán ó sì mọ ìpìlẹ̀ Islam nígbà tó bọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n kì àwọn kì Ikrima kan náà àwọn tabi'in àwọn àfáàgbà náà ni ó ní bẹ́ẹ̀ náà ni ó ní a máa kí bí wọ́n ìdá fàtàwò lẹ́yìn sọ́lá rọ̀kàtì tí ọdún bá bọ́mọ ọlọ́wọ́ oníkówọ̀ náà kí ọpa méjì tiẹ̀ náà Muhammad bin Sirin aladis afa aladis yẹn ó ní kánú yastahibuna ìdá fàtà rọ́jùlá sọ́lá tó fi lẹ́yìn dẹ́yìn àyẹ̀mú bí i ilẹ̀ ìjàbán fàyàsùnà kánú àyàsùnà olùmọ̀ oní tí wọ́n bá bọ́mọ ọlọ́wọ́ ẹ̀yìn náà yá tètè lọ ibi tẹ́ ti lọ ẹ̀yà sí kọ́nà òní wà mẹ́ńlá ẹni tí ọba láǹfààní àti lọ ayé rẹ̀ kókó náà kírun ẹ̀bí ìmáàmù ṣe kí nǹkan rẹ̀ kó kírun ẹ̀bí ìmáàmù ṣe kí nǹkan rẹ̀ hamadu náà wà bá ń ná ìmáàmù akọ̀rọ̀ áfí nínú àwọn màlìkíyà ní orí pé mọ́sáàbù màlìkíyà pọ̀ lọ́dọ̀ wà mẹ́rin ó ní anna mazhab al-imam malik ó ní mọ́sáàbù imam malik yẹ́ bọ́sọ̀ wánú mọ̀dáwà náà tìlù kúbúrọ̀ ní pé annahu ẹni tí ìrun ìdí bá bọ́mọ́ lọ́wọ́ pẹ̀lú ìmáàmù yustahabu ọmọ dá fún ọ pẹ́kọ̀ ọ dá fún ọ ní ọ̀nsọ́ o an yusalliya ala ìhájà kó kí bí ìmáàmù sí kíga exactly yẹn ni pẹ́kọ̀ dá fún ọ hmm. tọ́ọ̀bà ọ̀rọ̀ ìmáàmù malik nìyẹn èyí ẹ bá nìyẹn ọwọ́ eh, àdọ̀rọ̀ èèyàn fún ayé pé kókó ń ta afẹ́mídàdì pé sọ̀látù lẹ́yìn ìdí nínú àwọn súnnà tó fẹsẹ̀ látọ̀dà nẹ́bà Muhammad láti lọ́ọ́ pé súnnà tó ti fẹ́ dọ̀rọ̀ èèyàn ni kódà àwọn kan ọ̀rọ̀ èèyàn ni mhm. nígbà wà a wà yìí tó yẹ pé ó ṣòro fún wa wípé ká gbé ìrun ní ọwá lẹ́tọ̀ fún wa ṣẹ́rán ibi ká kí ìran yìí di wa filbuyut níbo nílé wa wà á nana nù sọlẹ̀ yá á kí ọ̀pá méjì ọ̀pá méjì tí ìmáàmù máa ń kí náà láàkì àálà sóra ti sọ̀rọ̀ àti hà ẹgẹ́ bá àti kí nígbà tàbá lọ yìí dẹ̀ ìzáàtì aláwọ̀ akọ́tà àmọ́ sí anna hul asul bó ṣe wà nú ẹnìkan ò ní wá yí padà fi kọ́ ẹ̀rí mi wà pé á yí padà àwòrán rẹ̀

inú pé káyí pé ká máa ṣe Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd àárín jù sínú tí ó bá jẹ́ sí ọ̀la lọ́dún báyìí nìsín láti Maghrib lónìí láti bẹ̀rẹ̀ tẹ̀kìbẹ̀rẹ̀ láti àwọn òṣèré masáàsì ti wà àmì máìkì àmà fúrú wọn ò pè àmọ́ sí tẹ̀kìbẹ̀rẹ̀ ìjọba pè àmọ́ sí Allahu akbar àbí àmọ́ sí Allahu akbar ń tiwa àmọ́ sí tẹ̀kìbẹ̀rẹ̀ tẹ̀kìbẹ̀rẹ̀ àá sì wẹ̀ tí a ń sọ pé ah, nígbà tá àti wá lọ yìí dìbà yìí jẹ́ wọ jàlábí akọ̀lápá ẹ̀ẹ́dẹ́mi náà òṣèré táwọ singlet kan dáwé àkànkí no ọ̀wẹ́ ọ̀wẹ́wẹ́ sẹ̀ríà ìwé ọdún sunna nàbì ni ó fi lọ́fíńdà sára ẹlẹ́bí tí mo làwọn fi lọ́fíńdà lọ́mú làwọn lọ ní ìsìn ó fi sí sunna nàbì ni sallallahu alaihi wasallam ọwọ́sọ tó dáa ọwọ́sọ tuntun tó bá ní tuntun tó bá ní tuntun ìtọ́ dáa jù náà sọ rẹ wàá wọ̀ ó sì jẹun kó tó kírun yìí ọdún ìtùnú la fẹ́ ṣe súnà lẹ́bìnrin pé ká jẹun ká tó kẹwàá yìí má sì gbàgbé yìí pẹ̀lú mílẹ̀ pé kòrónà fàrọ̀ sí kó bá gbogbo nǹkan ń gbàtà àti lọ ayé ìdìnnà kò yẹ ká yọ jáka ọ̀ọ́yọ sàkáàsì fútúrì gbogbo àwọn nǹkan yìí lágbọ́dọ̀ sí ṣùgbọ́n lẹ́yìn tẹ́ máa bèèrè yìí pé ẹni tí a wà ṣe kútùbà náà ni nígbà tá a bá kírun lé tán wà á máa ilkọ́ olùkútùbà bẹ̀rẹ̀dá ha ẹjá lọ́mọ yìí pé àwọn onímọ̀ sọ pé ká ṣe kútùbà lẹ́yìn ìgbà tá a bá kí ìrun yìí dìtànú lé wa ẹni pé ẹni tó bá wù kálukú ni kò ṣe tó bá jẹ́ sí pé ọmọ kútùbà ṣe ń tiẹ̀ bisimilá tó bá wà máa ṣe kì í dọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ làwọn sábà kí ń jàmá o ọ̀wà rẹ̀ tó bá dárun ẹ̀kí tí ò níyàwó tí ọ̀lọ́ ọmọ tí wọ́n jọ kí ní jàmá tó ẹ̀pù nìkan lọ́dá kí fúnra rẹ̀ irú ẹni bá ní kò nílò kó ṣe kútùbà kankan o fàlùkùlásọ. gbogbo ìjọsìn tá a máa ń ṣe fún ọ̀ràn yìí pátápátá èyí tá a máa ń ṣe síwájú ká tó kírun yìí àti tá a máa ń ṣe lẹ́yìn yìí gbogbo ẹ̀ náà láti lákòókò tá a wà á nítorí pé bóyá àlọ́ sí eid awa fi a neglect wallahu alam na'am inú àwọn nǹkan tá a sọ ìkálọ̀ wọ́sọ̀ yìí bukhari musannaf ibn abi shayba musannaf abdulrazak almudawana sunan al-bayhaqi àbá àwọn nǹkan àwọn nǹkan kan wà níbi tí mo mẹ́rin sọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ sáyé fún wa wípé àwọn àǹfààní tá a jẹ nítorí coronavirus mẹ́wọ̀n pé ọdún yóò wà dùn ó dùn fáwà àwọn yìí táwà máa lọ àwọn banújẹ́ wálé ń gbà mí fún ìrìkú ìta àmọ́ ilé yìí bàbá lè máa mú tẹ́ǹkì wọn ẹ ti ba yìí dìjẹ ẹ ṣe yìí dìbà náà fi ṣe gbé kalẹ̀ sallallahu alaihi wasallam nà oríṣiríṣi wàhálà àmọ́ káwọ́ lórí nígbà tá a bá dé yìí pé ìwọ lọ ṣé àwọn eléyìí ṣé bó ló ṣe á jẹ lè mọ́mù gan torí pé protocol tẹ́ fi ń tora yín lẹ̀ náà lẹ́ fi ń jẹ lè mọ́mù kì í sì mà gbogbo yìí di wa nílẹ̀ Yorùbá yìí nílò kẹ́ yí padà mi ò mọ yìí tó dáa tí ìbá sì kan tí mo lọ kí ń lẹ́sà ìtùnú káwà tí mo lọ kí ń lu lẹ́sà inú mi dùn láti wí jáde torí pé mo rí tó tẹ́ lọ́rùn mi ìmáàmù wọn ọkà kíw èèyàn bí ọ̀dọ́ báyìí náà bí bí junior lọ́jọ́ fún wa nílé ẹ̀kọ́ ọkà kíw tó dáa ó gbìyànjú súnà anábìjan lọ́kà súnà àti ẹni káàkà ní yídì lọ́kà kò sí nǹkan kára dáadáa aláwọ̀ apáwọ̀ agbọ́ngbà láfẹ́ bẹ̀rẹ̀ kò sí pé ẹka kaabo owa ẹsẹ̀ kìíní kan táwọn yàmá dáwò inú àwọn nǹkan tí ń bá wa lọ́kàn jẹ́ òun náà ni pé ẹnu báwa sí rí ní sáré pàǹfààní wà fún aráyè practice bá kírun wa wa tá a jọ wà papọ̀ inú àwọn àdánwò tí ìrún yìí di agun mẹ́wàá alágun mọ́kànlá alágun mọ́kànlá hmm. ẹ̀ṣẹ́ yìí di lè ń tẹ́ ń kírun ni ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí nìsín àwọn onídẹ́rẹ́ o àákìrun wà láhùhù wa ìwọ náà tó ń gbọ́ mi kó kí bó ti yẹ kó kí n nìna nílẹ̀ náà ni oríṣi bídí àti ẹ̀ máa dán wò bí kí wọ́n máa ṣe tarhib welcome address àbí ọmọ welcome address bàbá àdínní ti dé o ọba náà ti dé o náíbù limamu ti dé o mufasiru àgbà ti dé o subhanallah ọlọ́sìn náà ni àbọ̀ ọlọ́pàá ti alọ́sìn náà wọ́n ń síbẹ̀ náà nínú wákàtí márùn náà sọmọ fún àwọn bàbá tí wọ́n máa ń pè mí lásán bá náà pé bàbá ẹ máa gbé wa ńlẹ̀ àwọn náà ti dé o gbogbo ilé yìí ẹ ti bẹ̀sìn jẹ́ àwọn àǹfààní táwọn àrí ń bẹ̀ nù kódà mo tún rí kan tó yẹ sí pé ọba kan ní tó bá ti dé yìí dìbà ìwọ̀n òyìnbọn ni gbúgbúgbú ẹ̀ ṣe ọdẹ lẹ́yìn ṣe ni fẹ́ràn báwọn ológun ní a máa ń yìnbọn tẹ́yìn ìbádìí ẹ̀ ṣó gbogbo àwọn nǹkan yìí ọjọ́ tàwílù mọ́sálà mọ́sálà alẹ́ sí àṣìyìn wọ́n sọ ilẹ̀ yìí dìbí táwọn olóṣèlú tí wọ́n fi ń wọ́n ń táàkà Eh, wọ́n máa takora wọn ẹgbẹ́ ilé ìlélẹ́ ẹgbẹ́ ilé ìlélẹ́ ìdí lẹ́yìn sọ́ọ́ dìbọn ó yẹ kọ́ wá sí ìdí kọ́ tẹríba báyìí fọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́ wá bẹ́lọ́n pé ìwọ lọ bá jabbar mo tẹríba fún ọ májẹ yẹ̀yẹ̀ láyé o ẹ̀yìn á ń bọ̀ wáyé ìdí àwọn sapá báyìí pé ẹlẹ́mi ó tó máa jà pé wọn ò kí mi káàbọ̀ ọjẹ́ bíi ọjẹ́ bíi ọba máa wáyé ìdí ọba máa wáyé ìdí eh, eh, gbogbo àwọn nǹkan yìí àwọn dúpẹ́ fọlọ́run pé oore wà lára bí jama oore wà lára kíni lára bí Eh, àwọn èèyàn mọ̀ pé ibi ni pé àlọ́ id eh, oore tó wà ń bẹ́ mọ́ sọ fún ọ ni ìwọ bàbá tó ṣe ń ṣe rádaràdá náà tó jẹ́ lè máa mú náà tó já láti ẹ̀lú mọ́sánsí wa máa ṣe ń lè rẹni kí lábájá mú two naira wá kìíní kan mú twenty naira wá eh, padà síbi òdodo hmm. kẹ́ ẹ ṣe ti ní ká ṣe ẹsẹ̀ bá nàbí sinmi àti kìí ṣe ìdí bàbá yín o kìí ṣe ìdí lóyún o ìdí ànábìwá Muhammad ẹ̀mọ̀ pé tọ́ ọba ti lè ṣìṣekúṣe ń bẹ̀ ọmọ àlè ẹ̀sìn yọ́ hmm. ọmọ àlè ẹ̀sìn ló kọ̀ ọ̀lẹ́ńjẹ́ bá ní kọ́lọ́mọba